jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára tó wà nínú ẹ̀jẹ̀ jésù ayérayé ọlọ́run ìgbàlà wa bàbá tí ń bẹ tó ti wà táyé tó wà bàbá tí ó tún máa wà nígbà táyé yìí ò ní í símọ́ kábíyèsí olódùmarè ọlọ́gbọgbọrọ tí yọ ọmọ ẹnu ọ̀fìn bàbá lánàá bàbá lónìí bàbá títí ayé ẹ̀ nípẹ̀kun àdàgbà mọ́ pààrọ̀ òye kìnìún ẹ̀yà júdà gbòǹgbò ìdílé jésè ẹ ọlọ́run àánú torí ọlọ́run dá wa sí fún ọjọ́ òní tá a tún rí láyọ̀ àtàlàáfíà fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa ìtẹ́pá tó ń rí ìmọ́lẹ̀ ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà bàbá ẹgbà yín kẹ́ ẹ gbọ́ pẹ́ wa bàbá afẹ́ lọ nínú ọ̀rọ̀ yín bàbá ẹ̀yin lẹ́ bá ní sọ ẹ̀mí mọ̀ yín ẹ gbé mi wọ̀ ọlọ́run àánú gbogbo ohun tí ó ti ẹnu mi jáde ẹ jẹ́ kó ti ọ̀dọ̀ ẹ̀yin ọlọ́run là wá lẹ́sẹẹsẹ bàbá ohun ibi ẹ̀mọ́jọ́ ṣẹlẹ̀ mo yanu léyìí sí mọ́ gbogbo àgbègbè yìí pátápátá ẹ̀jẹ̀ jésù kò sódi náà yíwa ká bàbá ń gbà tá a bá parí ohun gbogbo ẹ jẹ́ ká láyọ̀ ká léyìn lógo bàbá àdúpẹ́ fún gbogbo ohun tẹ́ ẹ ti jẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí àdúpẹ́ fún ohun tẹ́ ẹ tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ àdúpẹ́ fún ìwọ̀nba tó kù tọ́d tọdún yìí ó fi parí pẹ́yìn ọlọ́run tẹ́ mú wa bẹ̀rẹ̀ láyọ̀ ẹ̀ náà lẹ́ mú wa làájá a ó kọrin ọpẹ́ a ó kọrin ẹ̀yìn ìjẹ́rìísí agbára ẹ̀yìn ọlọ́run ó wà nínú ayé wa a ó wá kọrin hallelujah wọya two thousand and thirteen nígbà tá a gbàdúrà bàbá mo ní ìdánilójú pé ó ti rí bí ó sì ti ṣe bẹ́ẹ̀ gbogbo ọkàn tí ó gbọ́ mi káàkiri gbogbo àgbálá ayé lónìí bàbá ẹ múra wọn sílẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tẹ́yìn ọlọ́run fẹ́ rán mi sí gbogbo àgbálá ayé bàbá ẹ jẹ́ kó lè ṣe ohun rere nínú ayé ẹnì kọ̀ọ̀kan bàbá adúpẹ́ nítorí pé ẹ ti ṣe nígbà tí mo gbàdúrà pẹ̀lú ìdánilójú pé ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ kan náà tẹ́ ní ká béèrè ẹ̀yin ó ṣe fún wa mo béèrè ní orúkọ ti jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín mo kí ẹ̀yin ọmọ ìyá mi káàkiri gbogbo àgbálá ayé pé ẹ kú déédé àsìkò yìí o ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tuntun tá à ń wò níwájú wa mo gbàdúrà yìí pé ọdún náà yóò bá wa láyé yóò bá wa láàyè ohun tí mo mú wá fẹ̀yìn ọmọ ìyá mi ni ni pé mo fẹ́ ká yin ọlọ́run wa lógo ká dúpẹ́ lóhun gbogbo tí bàbá ti ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí torí pé tá a bá wo wájú tá a bá wo ẹ̀yìn a ó rí i pé oore ọlọ́run ó pọ̀ nínú ayé wa àkàkà tán lórí ẹ̀ a wo wájú àwẹ̀yìn awọ̀ tún kò sẹ́ni tó yẹ ká fi ọpẹ́ fún tó ju ọlọ́run ẹlẹ́dàá wa lọ nítorí náà ní àkókò yìí kó tó di pé mo bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyànjú mo fẹ́ ká yin fi ohùn wa ká fi yin ọlọ́run ká fi dúpẹ́ ká fi mọ rírì ọlọ́run nítorí pé ó sọ fún wa pé bí ọmọdé bá dúpẹ́ orí àná àrí mi gbà bàbá orin ọpẹ́ orin yìí lọ́dọ́run sì fẹ́ fún wa orin tá a bá dúpẹ́ òun ó tún ṣe ohun àrà òtòhun ìyanu ní báyìí àwọn bẹ̀rẹ̀ sí kọ orin gbogbo yín ẹ mọ bá mi kọ orin náà láti fi gbé ọlọ́run wa ga láti fi dúpẹ́ láti fi èyìn fún àwa náà rèé olúwa àwa náà rèé olúwa àwa náà rèé olúwa àwa náà rèé olúwa àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún àwa dúpẹ́ oore àtoṣùmọ́ṣù àwa dúpẹ́ oore ìgbà gbogbo àwa náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtòṣùmọṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé olúwa òṣùbà rere o òṣùbà rere o ọba tá ò rí taari iṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rere o òṣùbà rere o òṣùbà rere o ọba tá ò rí tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rere o gbogbo ohun tó ń bẹ láyé ló yìn olúwa gbogbo ohun tó ń bẹ láyé ló olúwa igi gbóyìn okun kò máa dúró èmi tó fi ìjọba lórí wọn ló yẹ kó pẹ́ mi pọ̀ èmi náà wá yíra fún bàbá gbogbo ohun tó ń bẹ láyé lóyìn olúwa gbogbo ohun tó ń bẹ láyé lóyìn olúwa igi gbóyìn okun kò mọ̀ dúró èmi tó fi jọba lórí wọn ló yẹ kó pẹ́ mi pọ̀ èmi náà wá yíra fún bàbá ọlọ́run àgbáyé o oh, you are mighty ọlọ́run àgbáyé o oh, you are mighty ṣebí wàá ló fojú ọ̀run ṣaṣọ bora ṣebí wàá ló fojú ọ̀run ṣaṣọ bora àgbáyé o oh, you are mighty ẹ fi fún òun lónìí o ẹ fi fún òun lónìí o bàbá mi lónìí àtọ́pẹ́ o ẹ fi fún bàbá mi lónìí àtọ́pẹ́ o ẹ fi fún ẹ fi fún òun lónìí o ẹ fi fún òun lónìí o bàbá mi lónìí àtọ́pẹ́ o ẹ fi fún bàbá mi lónìí àtọ́pẹ́ o ẹ fi fún máa jọba lọ olúwa máa jọba lọ olúwa alágbára tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ni ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o máa jọba lọ olúwa ọ̀nà ọ̀pẹ mi pọ̀ mi ò lè san tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ n ó ṣèwọ̀n tí mo lè ṣe bàbá láàánú mi ẹ má ṣe o bàbá ẹ má ṣe o bàbá bàbá láàánú mi ẹ má ṣe o bàbá ọ̀nà ọ̀pẹ mi pọ̀ mi ò lè san tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ ṣe wọ́n tí mo lè ṣe bàbá láàánú mi ẹ mọ̀ ṣe o bàbá olúwa mo gbé yín ga torí pé ẹ̀yin ọlọ́run dára fún ohun tá mo fi èyìn yín lógo bàbá ẹgbà yín kẹ́ ẹ gbọ́ pẹ́ ní báyìí a ó lọ nínú ìwé mímọ́ láti bá wa sọ̀rọ̀ ìyànjú mo sì fẹ́ kà fún wa ìwé tí mo fẹ́ kà fún wa ní ìtọ́ka sínú ìwé mímọ́ láti fi ọkàn ọpẹ́ wa hàn fún ọlọ́run ẹlẹ́dàá wa tó sọ wa láti ìbẹ̀rẹ̀ ọdún ya two thousand and twelve títí di àkókò yìí nítorí náà bá a bá kí gbogbo akaba gbé bá bíbélì wa sọ́dọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí ìwé orin dáfídì orin àádọ́jọ a ó kà láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ tó parí rẹ̀ orin dáfídì orin àádọ́jọ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìparí ó kà báyìí orin dáfídì orin one fifty ọgọ́rùn-ún ó lé àádọ́ta òun ní jẹ́ àádọ́jọ ẹ fi ìyìn fún olúwa ẹ fi ìyìn fún ọlọ́run nínú ibi mímọ́ rẹ̀ yìn nínú òfurufú ojú ọ̀run agbára rẹ̀ yìn nítorí iṣẹ́ agbára rẹ̀ yìn gẹ́gẹ́ bíi títóbi ńlá rẹ̀ fi ohùn ìpè yìn fi ohùn èlò orin àti dùrù yìn fi ìlù àtijọ́ yìn fi ohùn ọ̀nà orin olókùn àti fèrè yìn ẹ yìn lára ro olóhùn òkè ẹ yìn lára àrò olóhùn gooro ẹsẹ̀ tó parí tí í ṣe ẹsẹ̀ kẹfà jẹ́ kí ohun gbogbo tí ó ní ẹ̀mí kí ó yin olúwa ẹ fi ìyìn fún olúwa ní àkókò yìí ìyìn la mú wá fún ọlọ́run wa torí pé ọlọ́run wa ṣeun fún wa ó ṣeun ńláńlá fún wa torí náà làwa ń ṣe ń yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ńlájọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n a ò rí wọn mọ́ ilẹ̀ ti mú wọn lọ ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fà mú ṣùgbọ́n àwa ń dúpẹ́ ní àkókò yìí pé kì í ṣe nípa mímọ̀ ṣe wa kì í ṣe nípa oore ọ̀fẹ́ ọlọ́run òun ló mú wa di àkókò yìí kì í ṣe pé dára tàbí ṣe ọwọ́ wa ni ṣùgbọ́n bàbá ó ní ohun rere fún wa ó dá wa sí àtúnrí ọjọ́ òní èyí tí ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù yìí a wa pé bàbá tó mú wa bẹ̀rẹ̀ àwa náà la ó parí rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà nítorí náà ẹ̀yin ará mi nínú olúwa gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú ẹ jẹ́ á máa fi ọpẹ́ fún olúwa nítorí bí ọmọdé bá dúpẹ́ oore àná arí mi gbà gẹ́gẹ́ bí òbí ìgbà tá a bá ṣe oore fáwọn ọmọ wa ohun tá a béèrè tá a mọ̀ retí látọ̀dọ̀ ni pé kí àwọn ọmọ wa kí wọ́n dúpẹ́ lọ́wọ́ wa pé ẹ ṣeun bẹ́ẹ̀ náà ni ọlọ́run wa yìí tó mú wa sínú ayé tó mọ ìbẹ̀rẹ̀ àtòpin ayé wa tó tún dá wa sí ti àdídì àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ jẹ́ ẹlẹgbẹ́ wa tá a jọ jẹ́ irọ̀ wọ́n ti filẹ̀ bora ọ̀pọ̀lọpọ̀ wà nínú ilé ìwòsàn níbi rọ́jú jẹ rọ́jú mu eléyìí ò jẹ́ pin wa bàbá à ń fìyìn ẹ̀yìn ọlọ́run lógo ni àfihàn wọ́n bàbá fún di eléyìí àwọn ọmọ yín àmú ọkàn pẹ́ wa ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá bá a ṣe yìnyín ẹgbọ̀kàn ọpẹ́ wa lóhun tí mo fẹ́ sọ fún wa ní àkókò yìí òun náà ni ìfifúnni téèyàn bá mọ ní ìfifúnni òun ló lè fúnni ní ìdáríjì nítorí pé ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé a ó rí yìí nínú ìwé ìwé jọ́ọ̀nù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún a ó rí pé ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ ló ṣe fi ọmọ rẹ̀ ló rán wá sínú ayé yìí láti wá kó gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ènìyàn gbogbo ìwà tá a ti hù gbogbo ohun tí ò dáa tá a ti mú ọlọ́run bínú ọlọ́run fẹ́ràn wa ó fi ọmọ ṣoṣo ọmọ kan rẹ̀ ṣoṣo ó rán sínú ayé ìfifúnni tí ọlọ́run fi fún wa yìí ló jẹ́ ká ní ìdáríjì nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti tá a ti dá àti ìta àmọ̀ àti ìta ọmọ ẹ̀ṣẹ̀ àti randíran Jésù ti ó ti mú gbogbo ẹ̀ lọ sórí igi àgbélébù nígbà tí bàbá wa tó dá wa tó mú ọmọ ẹ̀kan ṣoṣo wá sínú ayé òṣòwò ààrẹ yìí ó fi ìtí ògo sílẹ̀ ó wá sínú ayé ẹ̀ṣẹ̀ yìí láti wá fi ọ̀nà yìí hàn wá láti wá rà wá padà láti wá sọ wá dọmọ ẹ rí i pé ìfifúnni ńláńlá ni eléyìí ìfẹ́ ńláńlá ni Ọlọ́run ní sí wa tó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa mélòó mélòó nínú wa ká fojú wò ńgbà tí oríṣiríṣi ìwà tó wà nínú ayé tí ọmọ bá ṣẹ̀ ká wá lọ mú baba pé nítorí tí ọmọ ẹ ṣẹ̀ o ìwọ ló máa kú fún ọmọ ẹ kò sẹ́ni tó lè ṣe é ṣùgbọ́n ìfẹ́ ńláńlá tí baba ní sí wa òun náà ìfifúnni ọdún yìí oṣù yìí oṣù ìfifúnni ni oṣù ìdáríjì ni fún gbogbo gbogbo tó wà nínú ayé wa nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa ni pé àwọn ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ ní ẹ̀mí ìfifúnni tá a bá ti ní ẹ̀mí ìfifúnni a gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì tó pé èèyàn bá lè fifúnni èèyàn ò lè dáríjì ọmọnìkejì ẹ jẹ́ ká tún wò nínú ìwé Àìsáyà orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà ẹ jẹ́ ká sí bíbélì wa sí ìwé Àìsáyà orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà ó kà báyìí nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọ kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ẹ jẹ́ á wo ọdún tí a ti kọ ìwé yìí tí àìsáyà ti sọ àsọtẹ́lẹ̀ ọmọ yìí tí ọlọ́run ó fi fún wa láti wá fi ru gbogbo àìṣedéédéé wa kúrò nínú ayé láti wá sọ wá dọmọ láti wá fún wa ní àǹfààní láti máa ké pe bàbá nígbà tó wù wá láti wá jẹ́ ọ̀rẹ́ láti wá fi wá jẹ́ ọmọ tí kì í ṣe ọmọ àlè adúpẹ́ nítorí pé ọlọ́run rán ọmọ ẹ̀kan ṣoṣo wá sínú ayé èyí tí ó jẹ́ pé a sọ fún wa pé ìjọba yóò wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu ẹ jẹ́ á wo wájú ká wẹ̀yìn ẹ jẹ́ ohun tí ọlọ́run ti ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ ayé wa títí di àkókò yìí pàápàá jùlọ ẹ jẹ́ ọdún tá a wà nínú rẹ̀ yìí Ah, ìyanu mélòó lọ́lọ́run ti ṣe nú ayé rẹ kí ni àwọn ohun tí ọlọ́run ti ṣe tá a bá ní ká máa ka àwọn oore ọlọ́run nínú ayé wa kàkà tán ni wọ́n oore àmúsùn àti àmújí lásán ó tó fún ọpẹ́ ká máa dá ọpẹ́ oore ká wà lálàáfíà ká rí jẹ ká rí mu ọpẹ́ ni iṣẹ́ tọ́lọ́run pèsè fún wa tá à ń jẹ tá à gbégbá bára ká tó jẹun ọpẹ́ ni fún àwọn ohun rere ohun tó ń mí àtọ́n tí kò mí tọ́lọ́run ṣe fún wa tá a bá ní ká wo wájú ká wẹ̀yìn a máa fi ọpẹ́ fún ọlọ́run wa ní gbogbo ìgbà ìjọba ni ó wà ní èjìká rẹ̀ ìyanu lọ́lọ́run wa olùdámọ̀ràn ni olùdámọ̀ràn wa ni kò sẹ́ni tá a lè bá dámọ̀ràn ó ní ọ̀rọ̀ tí mo bá ráyè sọ tó ń yíbírí tó ń yíbírí ọ̀rọ̀ tí mo bẹ́nìyàn sọ tó ń yẹ̀gẹ̀rẹ̀ tó ń yẹ̀gẹ̀rẹ̀ ká kúnlẹ̀ ká gbàdúrà sọlọ́run wa òun nìkan náà ni olùdámọ̀ràn wa òun ló lè tọ́ wa sọ́nà ìyá ò lè tọ́ wa sọ́nà yìí pé ohun tó ohun tó wàhálà tó dé sí ọ báyìí ni kí n yanjú rẹ̀ ṣùgbọ́n ọlọ́run tó rán ọmọ ẹ̀ wá sínú ayé òun ni olùdámọ̀ràn wa ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run ọlọ́run alágbára wa ni kò sí agbára kan tá a ní lẹ́yìn ọlọ́run wa ó ní láì jẹ́ pé láì wà pẹ̀lú òun ó ní kò sí ohun kan tá a lè ṣe àlédá kankan ṣe àlédá wà á dàbí àwa ní ẹ̀ka ẹ̀ka tó jẹ́ pé àlédá wà tá a bá gé igi kúrò ní ara igi tó jẹ́ orí tó jẹ́ gbòǹgbò tá a bá ti gé ẹ̀ka òun kúrò kí ni ó ṣẹlẹ̀ yóò rọ̀ dànù ni ó ní láì jẹ́ pé a wà pẹ̀lú òun ó là lè ṣe ohun kankan nítorí náà ọlọ́run alágbára wa ni tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo bàbá ayérayé bàbá tí ò yí padà ni ọlọ́run wo yí padà ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run títí ayé àìnípẹ̀kun ọlọ́run tó ti wà káyé ó tó wà ọlọ́run tó ti wà káwa ó tó dénú ayé òun náà ni ó mọ̀ wà kó yí padà ọlọ́run ayérayé ni ọmọ aládé àlàáfíà tá a bá lè bá gbogbo èèyàn gbégé bẹ́ẹ̀lì náà sọ fún wa ó ní tó bá ṣe é ṣe ó ní ká wà pẹ̀lú àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn nítorí pé ọmọ aládé àlàáfíà ni bàbá wa àlàáfíà ló fi sílẹ̀ fún wa kì í ṣe bọ́mọ aráyé ṣe é fi fún ni nítorí náà tá a bá ti ní àlàáfíà tá a bá ti jẹ́ ọmọ ọlọ́run tá a mọ̀ pé a wà ní jẹ́ ọmọ rẹ̀ àìsàn máa lè a gbọ́dọ̀ wà pẹ̀lú èèyàn pẹ̀lú àlàáfíà àlàáfíà tá a níhun pẹ̀lú gbogbo ènìyàn láti bá ọmọ ènìyàn gbé pẹ̀lú àlàáfíà tá a fi lè ní ẹ̀mí ìdáríjì tá a sì lè máa fi fún ni téèyàn bá ní ẹ̀mí ìfifúnni kò lè dáríjì ni tá a bá lè dáríjì ni a lè fi fún ni nítorí náà àwọn ọmọlẹ́yìn Kristi a gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì a ní ẹ̀mí ìfifúnni kí ni ohun tá a fi lé Ọlọ́run wa lọ́wọ́ níbẹ̀rẹ̀ ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ wa sọ pé nínú ọdún yìí o mo fẹ́ da èyí mo fẹ́ rí èyí mo fẹ́ ṣe tọ̀hún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa a ò rí èsì gbà lọ́dọ̀ ọlọ́run kí ló fà á ẹ̀ṣẹ̀ wa ni ẹ̀ṣẹ̀ àìlè dáríjì ọmọnìkejì òun ló burú jáì kéèyàn má lè dáríjì ọmọnìkejì bíbélì sọ fún wa nínú ìwé mímọ́ pé téèyàn ẹni tí ò bá dáríjì ọmọnìkejì rẹ̀ ó ní apànìyàn ni apànìyàn kan kò sì lè rí ìjọba ọlọ́run wọ̀ nítorí náà àwọn gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn kristi tó o bá rí pé o nǹkan kan lé ọlọ́run lọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí pé ohun tí mo fẹ́ ní tó rí èsì rẹ̀ kì í ṣe ẹ̀bi ọlọ́run bí kò ṣe ẹ̀bi wa ẹ á wo inú ayé wa wò ká wo kí ni ohun tá a ti ṣe tàbí tá a dáwọ́lé nínú ìbẹ̀rẹ̀ ọdún yìí tí àdúrà wo fi gbà tóhun tá a fi béèrè lọ́dọ̀ ọlọ́run nínú ọdún yìí tí ò fi ṣe fún wa ọdún lọ sópin kò sóhun tó ṣòro ṣe fún ọlọ́run ìwọ̀nba tó kù tí ọdún yìí ó fi parí tá a bá lè ní ẹ̀mí ìdáríjì bí mo ṣe ń gbàdúrà tí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá ò ṣe ohun tá a fẹ́ yóò ṣe fún wa nítorí náà àwọn ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ẹ tún jẹ́ ká wo ìwé matthew orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún rẹ̀ matthew orí ìkẹfà ìwé mímọ́ matthew ìwé mímọ́ ọlọ́run ìwé orí kẹfà àákà láti ẹsẹ̀ kẹsàn títí dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó kà báyìí nítorí náà báyìí ni kí ẹ̀yin máa gbàdúrà bàbá wa tí ń bẹ lé ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni kí a ṣe bíi ti ọ̀run bẹ́ẹ̀ nílé ayé fún wa lé oúnjẹ òòjọ́ wa lónìí dárí gbèsè wa jì wá bí àwa ti ń dáríji àwọn onígbèsè má sì fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ni tìrẹ àti agbára àti ògo láéláé àmín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 láì jẹ́ pé adáríjì ọmọnìkejì bàbá wa ní òun ò lè dáríjì àwa náà torí pé ọba tó rínú tó ròde ni àwọn ènìyàn ń wo ojú ṣùgbọ́n Ọlọ́run wa mọ ọkàn wa ó sì rí ojú wa ó mọ̀ pa àìlẹ́mí ìdáríjì àìlẹ́mí ìdáríjì yìí ló ń dènà oore ayọ̀ tí a béèrè lọ́dọ̀ Ọlọ́run tí ò tí ì ṣe fún wa bá a bá rí ẹnìkan tó ṣẹ̀ wá ó ń tọ́ òun mọ̀ pa òun ṣẹ̀ wá ni tàbí kò ṣẹ̀ wá ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ rẹ̀ ká lọ bá àṣẹ ni àṣẹ tọlọrun sọ fún wa ni kì í ṣe pé bí wọ́n bá wù mí mo lè ṣe àṣẹ ọlọ́run ló ní ká dáríji ọmọnìkejì wa ohun tá a bá sì pè láṣẹ a gbọ́dọ̀ mú ṣẹ ni nítorí náà àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ ká dáríji ọmọnìkejì wa kí ohun rere tá a béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́dún yìí ó tó parí kó lè tẹ̀ wá lọ́wọ́ ẹ̀mí ìdáríjì ó ṣe pàtàkì tá a bá tún wo ìwé àwọn àpọ́stélì orí ìkeje iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkeje ẹ jẹ́ ká lọ sí àwọn kà láti ẹsẹ̀ ìkẹta ìkarùn-ún ó dín ní ọgọ́ta títí dé ọgọ́ta ẹ̀ iṣẹ́ àwọn àpọ́stólì póstélì orí keje láti ẹsẹ̀ ìkarùn-ún lé ní àádọ́ta títí dé ọgọ́ta ó kà báyìí ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjú mọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run ó sì wí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà náà ni wọ́n kígbe lé òun rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ lù ú ẹsẹ̀ kejìdínlẹ̀ ọgọ́ta wọ́n sì wọ́ ọ sẹ́yìn odi ìlú wọ́n sọ ọ́ lé òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Sọ́ọ̀lù wọ́n sọ Sífánù lé òkúta ó sì ń ké pe olúwa wípé Jésù olúwa gba ẹ̀mí mi ó sì kúnlẹ̀ ó kígbe lé òun rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn nígbà tí ó sì wí èyí ó sùn ẹ já wo ọ̀rọ̀ tí stefano sọ níbí nípa ìrere jésù àmú stefano àsọ lókùúta pa ṣùgbọ́n gbà tí wọ́n ń ṣe inú níbí ni sísè stefano dípò kan mọ̀ ṣépè fún olúwa ṣé bó orí iṣẹ́ rẹ náà ni mò ń jẹ òríyà tí mò ń jẹ àwọn èyí tí wọ́n ń ṣe tí stefano bá lè ké pe ọlọ́run lákòókò náà pé kọ́lọ́run ó mú gbogbo wọn kó pa wọ́n kò sóhun tí ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n stephen tún bẹ̀bẹ̀ fún wọn ni ó ní ìwọ ọlọ́run ó ní má ka ẹ̀ṣẹ̀ yìí sí àwọn èèyàn yìí lọ́rùn o má ṣe kà á sí wọn lọ́rùn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ jésù gbà tá a fẹ́ kàn tá tí wọ́n bẹ̀rẹ̀ sí na jésù ó ní baba dáríjì wọ́n nítorí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe mélòó mélòó ńgbà tá alẹ́ran ara gẹ́gẹ́ bí àwa ni stephen ó kúnlẹ̀ ó wólẹ̀ ó ní olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lọ́rùn o pé wọ́n sọ òun lókùúta tàbí wọ́n fìyà jẹun ìgbà tó sì wí tán wọ́n ló sùn nítorí náà àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi ẹ̀mí ìdáríjì ò ṣe pàtàkì o nínú ọdún tuntun tá à ń lọ kó sí yìí ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì pé gbogbo ohun gbogbo tí bàbá ní fún wa ohun rere tó ní fún wa tó fi mú wá sínú ayé kó lè wá sí ìmúṣẹ téèyàn bá ṣẹ̀wá tá àbá lẹ́mí ìdáríjì bá a gbàwẹ̀ tá a gbàdúrà di ogún ọdún orí asán náà ni ọ̀pọ̀lọpọ̀ wa tó ti ní ọmọnìkejì nínú àwa gan májèlé ni kéèyàn má lè dáríjì ọmọnìkejì torí pé gbogbo ìgbà tó bá ti rí ẹni tó ṣe ọ̀hún tàbí ẹni tó rò pé ó ṣe ọ ṣe nǹkan sí ọ tó dáríjì inú rẹ̀ ó mọ bàjẹ́ ni májèlé ni kéèyàn má dáríjì nìyàn májèlé sì ni téèyàn bá ti lè jẹ májèlé kí ni ó ṣe yóò kú ni nítorí náà ọlọ́run ò sì fẹ́ ikú àwọn ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ká ronú pìwàdà ká síyè bàbá ọ̀fẹ́ kú wa nítorí pé ọmọ bàbá lọmọ jọ àìsàn máa lè nítorí náà bí bàbá wa ṣe ń dáríjì wa ẹ jẹ́ káà náà lè dáríjì ọmọnìkejì wa ká bọ́ ọmọnìkejì wa làjà ìwọ̀nba tó kù tọdún yìí ó fi parí ẹ bọ́ ọmọnìkejì yín lájà ẹ lọ ẹ lọ bọ́ ọmọnìkejì yín òun lè mọ̀ pé òun ọ̀sẹ̀ ohun tóun ṣe dára ṣùgbọ́n nípa nítorí ìfẹ́ ti arin torí ìgbàlà ẹ̀mí ti ẹni kì í ṣe pé bóyá ìbẹ̀rù kan níbẹ̀ inú àyè tàbí ọbẹ̀rù ń tọ̀hún ni ṣùgbọ́n ọlọ́run ló pa aláṣẹ oníká dáríjì ọmọnìkejì wa ẹjẹ́ abọ́ ọmọnìkejì wa làjà kí májèlé èyí àìmájèlé àìlè dáríjì ni kó má bàa pa wá ká lè rí ohun rere tá a fẹ́ lọ́dọ̀ ọlọ́run wa mo fẹ́ sọ ìtàn ọ̀rẹ́ méjì fún wa ẹ̀ka tó di pa àsọ̀tàn yìí ẹ jẹ́ ká tún wo ìwé Mátíù orí kejìdínlógún bó ṣe tún ṣàlàyé fún wa nípa ìdáríjì náà ni ìdáríjì ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ a gbọ́dọ̀ dáríjì ọmọnìkejì wa kí ohun rere tí bàbá ní fún wa nínú ayé kó lè tẹ̀ wá lọ́wọ́ tá a bá wo ìwé Mátíù orí kejìdínlógún ẹsẹ̀ kọkànlélógún títí dé ìkẹtàlélógún rẹ̀ máa kà fún wa dẹ́ni ẹsẹ̀ karùndínlógójì rẹ̀ màá jẹ́ ká kà sí wa létí Matthew orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún ó kà báyìí nígbà náà ni Pétérù tọ̀wọ́ wípé Olúwa nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀mí tí èmi ò fi jì í títí di ìgbà méje Jésù wí fún un pé èmi kò wí fún ọ pé títí di ìgbà méje bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje ẹsẹ̀ kẹtàlélógún nítorí náà ni ìjọba ọlọ́run fi dàbí ọba kan <clears throat> tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pétérù lọ sí ọ̀dọ̀ jésù ó ní olúwa ìgbà mélòó ni arákùnrin mi lè ṣẹ̀mí tí ń fi dáríjì ṣé ìgbà méje ni jésù ní òun ò sọ bẹ́ẹ̀ fún ìgbà méje lọ́nà àádọ́rin àwa tá a bá mọ ìṣirò tá a bá sí ọ̀nà àádọ́rin yìí ó lọ bíi bíi ogóje ogóje ni ó lé mẹ́sàn-án èèyàn mélòó ló wà lè ṣẹ̀ wá táwa mọ̀ kọ sílẹ̀ pé lágbájá ọ̀sẹ̀ mi lónìí ọ̀sẹ̀ mi lónìí tí ó fi tó àkókò tí bàbá wí yìí yéèní ni pé ọlọ́run sọ fún wa pé gbogbo gbogbo tí arákùnrin wa bá ṣe sí wa ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ẹ jẹ́ ká ní ẹ̀mí ìfẹ́ ẹni tí ò bá ní jésù kò lè dáríjì ni nítorí náà àgbọ̀dọ̀ gba jésù sínú ayé wa ká di àtúnbí tá a bá ti di àtúnbí kò sí irú ẹ̀ṣẹ̀ yòówù tí ọmọ nìkejì wa lè ṣe sí wa à kàn wò lásán bí ìgbà tí ò jẹ́ nǹkan kan ni nítorí náà ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ẹsẹ̀ tó ìkarùn-ún dín ní ogójì ẹ̀ ẹ jẹ́ ká ń kà á fún wa ó ní bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi ti ń bẹ ilé ọ̀run yóò ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jì tá a bá fi gbogbo ọkàn wa ká dáríjì ọmọnìkejì wa wọ́n ní bàbá wa ti ń bẹ lọ́run òun náà ní dáríjì wa o ká má rò pé bóyá ìṣe wa ìhùwà wa àdáa ni àmọ́ ṣe ni kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ìdáríjì agbọ́dọ̀ ni kí bàbá wa ti ń bẹ lọ́run náà kó lè dáríjì wa mo gbàdúrà pé ẹ̀mí ìdáríjì nínú ọdún tuntun tá à ń lọ wọ̀ yìí àti tó kù tí ọdún yìí ó fi parí gbogbo ẹni tó ṣẹ̀ wá ẹ jẹ́ ká bá wọn làjà ẹ jẹ́ abọ́mọnìkejì wa làjà kí ayé wa kó má ṣe rí bákan náà mọ́ olúwa yóò gbọ́ àdúrà wa ìtàn ọrẹ méjì tí mo fẹ sọ fún wa <clears throat> àwọn ọrẹ méjì yìí fẹ́ràn ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò sí bá a ṣe lè jọ gbé pọ̀ ta ò ní ní èdè àìyedè ìjà wà láàrin wa gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣùgbọ́n ohun tí bẹ́ẹ̀lì sọ fún wa ni pé ó ní ká bínú ká má ṣe ṣẹ̀ ká má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bí abá ìbínú wa kì í ṣe oòrùn tí ń bẹ lókè tá à ń rí yìí ìgbà tí ọmọnìkejì wa bá ṣàwá gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó gbọ́dọ̀ dùn wá ṣùgbọ́n tá a bá wo kí ni ohun tí Jésù ní ká ṣe ó ní ká ní ìpamọ́ra fún ọmọnìkejì tá a bá ti lè ní ìpamọ́ra fún ọmọnìkejì téèyàn bá ṣẹ̀ wá àwọn lè tètè dáríjì àwọn lè tètè fi ohun tí arákùnrin wa ṣe pé arákùnrin mi ohun tó ṣe fún mi ní tí ò dáa bí arákùnrin náà bá jẹ́ ọmọ Ọlọ́run kí ni ó ṣe àní dáríjì mi a sì gbọ́dọ̀ dáríjì àwọn ọ̀rẹ́ méjì yìí wà wọ́n fẹ́ràn ara wọn ó ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan ìjà wà láàrin àwọn méjèèjì ẹnìkíní bá mú ẹnìkejì ó mú ẹnìkejì ó gba ní etí ah, kí ló ṣubú lòun kò gba létí di ṣùgbọ́n arákùnrin yìí tí í ṣe ẹnìkejì ẹni tá a ti ṣe ohun tí yóò dà yìí fún tá a ti ṣe yìí ó wá mú ohun tí arákùnrin ọ̀rẹ́ rẹ̀ yìí ṣe ó kọ sílẹ̀ pé ohun tí arákùnrin òun ṣe ni ó kọ sí orí yanrìn ó wá di ọjọ́ kan wọ́n tún wá rìnrìn àjò lọ ìgbà tí wọ́n dé ibi tí wọ́n máa lọ wọ́n rí i pé odò wà ní ibẹ̀ arákùnrin tí a sì gbá létí yìí òun ọ̀mọ̀ bẹ́yà ṣe wẹ̀ nínú odò ṣùgbọ́n èkejì rẹ̀ tó ṣe ohun tí ò dáa sí ẹnìkejì tó gbá ọmọ nìkejì òun mọ̀ bẹ́yà ṣe wẹ̀ wọ́n dẹ̀ yọ lọ síbì kan náà ni ohun tí ó ṣe ni pé ó ní láti ran ọ̀rẹ́ rẹ̀ yìí lọ́wọ́ ìbínú tó wà nínú rẹ̀ sì wà nínú rẹ̀ pé òun bínú sí arákùnrin yìí pé ọ̀rẹ́ òun yìí ṣùgbọ́n gbà wọ́n débi tí wọ́n fẹ́ ré kò sí ọ̀nà mìíràn láti lè bá ọ̀nà àbáyọ fún ọ̀rẹ́ tó gba létí yìí náà tí ó jẹ́ pé wọ́n jọ ń bínú síra wọn yìí òun náà ló wá ràn án lọ́wọ́ láti gbé ọmọ láti gbé ọ̀rẹ́ rẹ̀ rékọjá odò ìgbà tí wọ́n á rékọjá odò tán ọ̀rẹ́ wa mú ire tí ó ṣe ohun tó ṣe fún un ó wá rí òkúta ní ibi ẹ̀bá odò ṣàmà pé ní odò àmọ́ àwọn òkúta máa wà bẹ́ẹ̀ ó wá kọ síbẹ̀ pé ọ̀rẹ́ òun gbà òun là kò jẹ́ kóun ó kú ọ̀rẹ́ tó wá fọ létí á pé ọ̀rẹ́ mi ìgbà tí mo gbọ́ ọ létí ní ọjọ́ sí ó kọ sórí erùpẹ̀ ṣùgbọ́n lónìí yìí ohun tó kọ yìí tó ohun tí mo ṣe fún ọ yìí lórí òkúta ló kọ sí olóṣèun ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ tá a bá bá yàn téèyàn dá tàbí tí wọ́n ṣẹ̀ wá tá a bá kọ síbi erùpẹ̀ àwọn ẹni tó ìrìn ẹ̀ṣẹ̀ tá a rìn lọ ohun ìrìnà rìn lọ oríṣiríṣi ohun ìrìnà rìn lọ ohun tá a kọ sílẹ̀ kí ni ó ṣe ó ti parẹ́ kò sí ìrántí ń bẹ̀ mọ́ ṣùgbọ́n ohun tá a kọ sílẹ̀ ire tí ọ̀hún tá a tọ́mọ nìkejì ṣe fún wa tá a kọ síbi òkúta kò sẹ́ni tó lè parẹ́ láéláé nítorí pé òkúta sì wà síbẹ̀síbẹ̀ òkúta ikú kò sì sẹ́ni tó lè sọ pé bóyá bá kàn ó wá ní torí ẹ̀nu èdè eléyìí ìtàn yìí sọ fún wa pé gbogbo ohun gbogbo tí ọmọnìkejì wa bá ṣe fún wa ẹ jẹ́ ká gbàgbé rẹ̀ pátápátá ká rántí oore bó ti wù ká máa yọ gbé tó yóò ní ọjọ́ kan tí ọmọnìkejì wo ṣòre fún wa oore tó ṣe fún àwọn oníkẹ́ ẹ jẹ́ ká rántí ẹ jẹ́ ká gbàgbé gbogbo àṣìṣe tí arákùnrin wa ṣe sí wa báwa ṣe sọ pé àṣe ẹnìkan ṣàṣe sí wa àwa náà ṣe ẹlòmíràn náà nítorí náà ẹ̀mí ìdáríjì ó gbọ́dọ̀ wà fún wa ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì nínú ọdún yìí ohun tó kù yìí ẹ̀mí ìdáríjì ó ṣe pàtàkì àwọn ọkọ àti ìyàwó nínú ilé àtàwọn ọmọ wa a gbọ́dọ̀ lẹ́mìí ìdáríjì ọ̀pọ̀lọpọ̀ aya anibọkọ òun má ṣẹ̀hún òun ò ní gbàgbé láéláé a sọ̀rọ̀ a ṣèwàhùn nínú ilé àwọn ọmọ rẹ̀ ń wo gbogbo wa torí pé àpẹẹrẹ la jẹ́ fún àwọn ọmọ tí ọlọ́run kó fún wa tó ní ká mọ báwọn tọ́jú bàbá ṣe ń hùwà àwọn ọmọ yìí ń wò wá ẹ má rò pé bóyá wọn ò rí ohun tá à ń ṣe bàbá ṣe ń sọ̀rọ̀ sí àwọn ọkọ wa nínú ilé àwọn ọmọ tí ọlọ́run kó fún wa pé ká báwọn tọ́jú wọ́n ń wò wá báwo la ṣe ń sọ̀rọ̀ ìwọ ọkọ náà báwo la ṣe ń sọ̀rọ̀ fún aya wa ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ kọ́ ni ìyàwó rẹ̀ ti ṣẹ̀ tó lóun ò ní dáríjì ọ̀pọ̀lọpọ̀ ìyàwó sì ni ọkọ ti ṣẹ̀ tó lóun ò ní dáríjì ṣùgbọ́n ẹnikẹ́ni tí ò bá dáríjì ọmọnìkejì ẹ̀ kí ni bíbélì pé ó ní apànìyàn ni apànìyàn kan ò sì lè rí ìjọba ọlọ́run wọ̀ mo gbàdúrà pé a ò ní jí apànìyàn lórúkọ jésù ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ká lè fi ohun rere lẹ̀ fún àwọn ọmọ wa ká lè mọ̀ pé bẹ́ẹ̀yàn bá ṣẹ̀ wá a gbọ́dọ̀ dáríjì ọmọnìkejì káwọn ọmọ wa náà kí wọ́n lè mọ̀ báwo là ṣe dáríjì ọmọnìkejì ẹ tún bá mi wo inú ìwé orin dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ kejìdínlógún ìwé orin dáfídì orí ìkẹrìndínláàádọ́rin tí àwọn olóyìnbó ń pè ní sixty six ẹ jẹ́ ká wò ó ẹsẹ̀ kejìdínlógún ó kà báyìí bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi olúwa kì yóò gbóhùn mi pé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láyà mi olúwa kì yóò gbóhùn mi torí náà pé bá a bá fi ẹ̀ṣẹ̀ sínú ayé wa tá a fi ẹ̀mí àìní dáríjì <clears throat> tó wà nínú ayé wa olúwo ní gbóhùn wa o mo sì ń gbàdúrà pé ìwọ̀nba tó kù tọdún yìí ó fi parí ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbóhùn ẹ̀bẹ̀ wa yóò sì dá wa lóhùn ayọ̀ ní orúkọ jésù kristi olúwa wa ìwé ebéèrú orí kejìlá ó tún kà báyìí fi yé wa nípa ẹ̀mí ìdáríjì náà ní gbogbo ẹ̀ ìwé ebéèrú orí kejìlá mo kà báyìí ẹsẹ̀ kẹrìnlá ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láìsí èyí kò sí ẹni tí yóò rí olúwa ẹ máa lépa àlàáfíà <clears throat> pẹ̀lú gbogbo ènìyàn gbogbo àlàáfíà torí pé ọmọ aládé àlàáfíà ni ọlọ́run wa ọmọ aládé àlàáfíà ni jésù kristi àlàáfíà ló sì fi sílẹ̀ fún wa ó ní ká máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ẹ jẹ́ ká máa lo ìwà mímọ́ torí pé mímọ́ lolúwa ohun àìmọ́kàn ò lè bọ́ lọ́rùn mi gbé lẹ́ẹ̀sí èyí ó ní kò sí ẹni tí yóò rí olúwa a sì ti mọ̀ pé bíbélì sọ fún wa pé jésù ní ọ̀nà ìyà àti òtítọ́ ó ní kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ìgbà tá a bá wá jọ bàbá wa tá a wá fẹ́ wọnú ilé ògo a ò lè rọ́nà lọ nítorí náà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn kristi àlàáfíà ẹ jẹ́ ká fi bá gbogbo ọmọ ènìyàn gbé nínú ẹnu iṣẹ́ wa ni nínú ilé wa lọ́nà ìrìn àjò níbi gbogbo kí a torí pé àwa ni bíbélì tí ọmọ aráyé ń kà kò dìgbà tá a bá gbé ìwé mímọ́ lọ́wọ́ kí wọ́n tó mọ̀ pé ọmọ jésù ni wá tàbí ọmọ ọlọ́run ni wá ṣùgbọ́n nípa ìhùwàsí wa nípa ọ̀rọ̀ ẹnu wa nípa ìrìn ẹsẹ̀ wa nípa ìṣesí wa ni wọ́n fi mọ̀ pé dájúdájú eléyìí ọmọ jésù ni ọmọ lẹ́yìn kristi ni ìwà wa ìṣe wa tó pé bíbélì sọ fún wa ó ní àwa ni ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ wa gbọ́dọ̀ mọ́lẹ̀ sí gbogbo ayé ni ó gbọ́dọ̀ mọ́lẹ̀ sí gbogbo òkùnkùn ni ó ní àwa ni iyọ̀ ayé iyọ̀ wa gbọ́dọ̀ dùn ayé ni iyọ̀ wọ̀ gbọ́dọ̀ jẹ́ òbu mo gbàdúrà pé iyọ̀ tọ́lọ́run pè wá iyọ̀ náà làwọn mọ̀ ọ́ jẹ́ gbogbo ibi táwọn bá wà pátápátá ẹwọ ọlọ́run ògo ọlọ́run yóò mọ̀ yọ nínú ayé wa a ó sì mọ̀ gbé pẹ̀lú àlàáfíà lẹ́nu iṣẹ́ wa pẹ̀lú àwọn alábàágbé wa aládùúgbò wa nínú ìlú tá à ń wà ẹ jẹ́ ká jẹ́ ẹni àlàáfíà kí àlàáfíà kó lè jọba nínú ayé wa kí ọlọ́run kó lè gbọ́ àdúrà wa tá a bá wo ẹ̀ eh, Matthew orí ìkarùn-ún ó tún kà fún wa ní ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ìkẹrìnlélógún ó kà báyìí Matthew orí ìkarùn-ún ó kà báyìí Matthew orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógún nítorí náà bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan sínú sí ọ fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sì lọ bá arákùnrin rẹ làjà náà nígbà náà ni kí o tó wá bùn ẹ̀bùn rẹ wá ẹ wo ọlọ́run ló pàṣẹ àṣẹ ọlọ́run ni o ó ní tó o bá mọ̀ pé o ní ẹnìkan sínú tó ṣe ọ́ yálà ọ ìyàwó lọ ṣe ọkọ kó o tó kúrò nílé tàbí ọkọ lọ ṣe ìyàwó tàbí ọmọ ló ṣe àwọn òbí rẹ̀ tàbí ọ̀rẹ́ kan ló ṣe tẹ́jọ wà nínú ìjọ tàbí níbì kan tó wà ó ní ká fi ẹ̀bùn ní sápá kan nítorí pé olúwa ò ní inú dídùn sí ẹ̀bùn àwọn ẹni tó jẹ́ tí ò ní dáríjì nítorí náà ó ní ká fi ẹ̀bùn ní ká fi sẹ́gbẹ̀ẹ́ kan káwá lọ bá onítọ̀hún ká bá làjà pé lágbájá ìjà tèmi rẹ̀ ń já ó di tí mo ó ti tán lónìí yìí ó ní ká ṣe wá mú ẹ̀bùn wa wá ìgbà náà ni ẹ̀bùn wọn wà jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run wa mo gbàdúrà pé inú ọdún tuntun tá à ń lọ yìí gbogbo gbogbo ohun tí baba ní ká ṣe àṣẹ tí baba fi lélẹ̀ fún wa a ó lè jẹ́ni tí ó mú àṣẹ náà ṣẹ a ò ní jẹ́ni tí ó kan etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run olúwa yóò ràn wá lọ́wọ́ àṣẹ ọlọ́run ni kí a dáríji ara wa nítorí náà tí o bá fẹ́ kí ọlọ́run gbọ́ àdúrà rẹ kí ìfẹ́ ọlọ́run lè ṣẹ nínú ayé rẹ nínú ọdún tuntun tí à ń wò báyìí o gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì àti ẹnu ọpẹ́ àti ẹnu yìn sí ọlọ́run rẹ nígbà gbogbo torí náà àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kristi ẹ̀mí ìdáríjì ẹ̀mí ìfifúnni nínú ọdún yìí ẹ jẹ́ ká fifúnni ó ní àti fifúnni ó ní ìbùkún ju àti gbà lọ tá a bá ti lè fifúnni a ó ní ẹ̀mí ìdáríjì nítorí náà mo fẹ́ kà fún wa nínú ìwé orin àwọn onígbàgbọ́ tí a máa ń kọ ó kà báyìí ó ní olúwa àlàáfíà wa ló pàṣẹ tọdún tọdún yípo àwọn ọmọ rẹ̀ wá dúpẹ́ fọ́dún tuntun tá a bẹ̀rẹ̀ ìyìn olúwa ọba ńlá tó dá wa sí ẹsẹ̀ ìkejì orin náà sọ báyìí pé a dúpẹ́ fún ìpamọ́ wa ní ọdún tó kọjá à ń bẹ̀bẹ̀ ràn rẹ fún gbogbo wa lọ́dún yìí jẹ́ kíjọ wa máa dàgbà nínú Kristi ẹsẹ̀ ìkẹta ká gbà kó múra láti sìn nínú ọdún tá a kó sí yìí ọdún yíya two thousand and thirty yìí àtàgbà àtèwe kò sẹ́ni tó dàgbà láti sin ọlọ́run a gbọ́dọ̀ sin títí dé òpin ẹ̀mí wa ni ó ní ká gbà kó múra láti sin ọlọ́run nínú ọdún tá a fẹ́ kó sí yìí o lọ́kàn kan ní ọdún yìí ká fi ọkàn kan ká fi sin ọlọ́run wa kí àdúrà wa kó lè gbà káwọn ọmọdé kó múra láti ṣàfẹ́rí jésù àwọn ọmọdé mọ́sọ̀pọ̀mọ rẹ̀ kéré kò tí ì mọ kò tí ì yẹ kọ́ mọ jésù àwọn òde yorùbá kan ló máa ń pàṣẹ wọ́n ní kékeré ni àwọn mùsùlùmí ti kọ́ ọmọ wọn lásọ̀ ní kékeré náà láti inú làwa onígbàgbọ́ náà gẹ́gẹ́ ọmọlẹ́yìn kristi a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run ká fi yí àwọn ọmọ wa kí wọ́n lè sin ọlọ́run kí wọ́n lè máa ṣàfẹ́rí jésù pẹ̀lú àlàáfíà ẹsẹ̀ kẹrin oníkẹ́mi mímọ́ látòkè wá bàálé wa ní ọdún yìí o ọdún tá a fẹ́ kó sí ìyẹ̀ mímọ́ ọlọ́run yóò bàálé wa ẹ já bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ ọlọ́run láìsí ẹ̀mí mímọ́ nínú ayé wa kò sóhun kan tá a lè ṣe tó lè yọrí sí rere ẹ̀mí mímọ́ òun kẹjẹ ká pè sínú ayé wa kẹ́mi mọ́ kó darí wa látòkè wá máa lé wa ní ọdún yìí kí àlùfáà àtolùkọ́ pẹ̀lú gbogbo ìjọ wa múra gírí láti jọ́sìn fún olúwa àti ọmọ ìjọ àti àwọn olùṣọ́ àgùntàn àtọmọdé àti àgbà ẹ jẹ́ ká múra nínú ọdún tá a fẹ́ kó sí ká sin ọlọ́run wa bó ti tọ́ àti bó ti yẹ ó ní kò sí ọ̀nà mìíràn tá a lè gbà wọ ìjọba ọlọ́run bí kò ṣe nípasẹ̀ jésù kristi mẹ́yìn ò ní ọlọ́run téèyàn bá gba jésù sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti sórí ọ̀rọ̀ wa ìfifúnni àti ìdáríjì kò lè ní ẹ̀mí ìdáríjì ṣùgbọ́n ọmọ jésù tó a ti di àtúnbí tó ti gba jésù sínú ayé rẹ̀ o gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì kí àdúrà rẹ̀ nínú ọdún yìí ohun tó kù nínú ọdún yìí kó lè gbà àti nínú ọdún tuntun tá a kò sí kí àwọn ẹ̀bẹ̀ àti ohun rere tí baba ní fún wa nínú ayé wa kó lè wá sí ìmúṣẹ ká má sì fi ọwọ́ ara wa ká má fi ṣe ara wa a dúpẹ́ nítorí pé ọlọ́run ti gbọ́ ó sì ti gbà báyìí a mú ọ̀rọ̀ náà wá sí òkun ṣùgbọ́n mo fẹ́ kọ orin kan fún wa láti fi kárí àwọn ètò náà ó sọ fún wa báyìí pé àẹ́yọ̀ onígbàgbọ́ tí wà ládé ìyè bí Jésù bá dé àẹ́yọ̀ onígbàgbọ́ tí wà ládé ìyè bí Jésù bá dé gbogbo àlàáre tí bíbọ̀ Jésù ǹjẹ́ ò ń retí bíbọ̀ jésù nínú ayé rẹ ìwọ̀n ààrẹ ìṣe rẹ ó ní ohunkóhun tó ń bá ká mọ́ wa lọ́wọ́ ni lòun ò fi ṣèdájọ́ ẹ jẹ́ ká máa retí jésù àwọn ọmọgbà tí ó dé láàárọ̀ ni ọ̀sán ni ìdájí ni ìyálẹ̀ta ni ó ní òun ó dé gẹ́gẹ́ bí olè lóru ìgbà tó bá dé kí ni ó ká mọ́ ọ lọ́wọ́ kí ni ó ká mọ́ mi lọ́wọ́ ohun tí jésù bá ká mọ́ wa lọ́wọ́ òun ni ó fi ṣèdájọ́ wa mo gbàdúrà pé ohun rere ni jésù ó ká mọ́ wa lọ́wọ́ jésù ò ní bọ́ lọ́wọ́ wa àwa náà ò ní bọ́ lọ́wọ́ jésù ọdún tó lọ ọdún ń lọ sópin bàbá mímọ́ fìsọ́ rẹ sọ wa ò tọmọtọmọ bàbá wa òun náà ni ọlọ́kọ̀ tó ń wakọ̀ wa ó mọ̀ pa wà nínú ọkọ̀ yóò sì tù wá já ní orúkọ ti jésù kristi olúwa wa mo gba àyàn olùgbọ́ mi nímọ̀ràn mo gbà yín níyànjú pé kó o gba jésù kristi sínú ayé rẹ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà kó lè dára fún ọ ẹnikẹ́ni tó bá ní jésù yóò ní ẹ̀mí ìfífúnni yóò sì ní ẹ̀mí ìdáríjì gba jésù sínú ayé rẹ ìwọ ọmọ ìyá mi káàkiri gbogbo àgbálá ayé jésù sọ pé òun ni ọ̀nà ìyà àti òtítọ́ kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá jésù ní kọ́kọ́rọ́ tá a lè fi ṣílẹ̀kùn lọ sọ́dọ̀ bàbá wa tó o bá gba jésù arákùnrin arákùnrin kò sí ọ̀nà tó fi lè rí ọlọ́run àwa gbọ́dọ̀ jìyà tán náà ayé ìka tún dọ̀run ká mú ipa tún lọ jìyà níbi tá a gbé lọ́run àkókò tá a gbé lọ́run ojú ohun tá a gbé nú ayé ọjà la wá níbí yìí ọjà la wá ńgbà tá àkókò bá tó a ó padà lọ láti lọ jíyìn fún bàbá wa mo gbàdúrà pé jésù ó mú nínú ayé rẹ lójú ọ̀run lójú ayé bàbá ó wá yín rí ó jẹ́wọ́ jésù nínú ayé rẹ ó sì dẹni ìgbàlà ní orúkọ ti jésù kristi olúwa àti olùgbàlà wa bàbá mi àti ọlọ́run mo gbé yín ga nítorí pé ẹ̀yin ọlọ́run dára sí mi ọdún pẹ́ fún ọ̀rọ̀ yìí yín èyí tẹ́ pẹ́ ti fi sí mi lẹ́nu tí mo ti sọ ẹ̀yin ọlọ́run lẹ́ẹ̀ pé ni ẹ̀yin ọlọ́run lẹ́ẹ̀ pé pé bàbá ẹ pé gbogbo àwọn ọmọ yín wọnú agbo ìgbàlà àwa tẹ́ ẹ ti pẹ́ má jẹ́ ká ṣubú ọlọ́run àánú ọdún wa ń lọ sópin bàbá ẹ má jẹ́ ó di ẹnikẹ́ni mẹ́rù nínú wa ohun tó kù tọdún yìí ó fi parí ìrìn àjò wa ìjáde àti wọlé ẹ máa tọ́ ìṣiṣẹ́ wa ẹ̀mí máa yẹn má jẹ́ kó dágbére fún wa ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ iyebíye ni ẹ fi sàmìyè sí wa nínú ilé gbogbo ohun tí í ṣe bí lórúkọ jésù ẹlẹ́yìn ó pa ọmọ gẹ́gẹ́ bí ẹyin ojú ẹ ràdàbò á ní gẹ́gẹ́ bí àgbébọ̀ adìẹ tí ràdàbò ọmọ rẹ̀ orúkọ jésù ilé ìṣọ́ agbára ni bàbá akógun asábí orúkọ jésù bàbá yìí làwa ó yà wá kì yóò kú ikú kan ọdún yìí a ó rí òpin rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà pẹ̀lú orin ọpẹ́ pẹ̀lú orin ìyìn pẹ̀lú orin rere tẹ́ ẹ ti bẹ̀tẹ́ òṣè láṣẹ pé àwọn akọrin hallelujah wọya two thousand and thirteen ní orúkọ ti jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù. mío.